tọrọ síwájú wa nígbà Muhammad gbọ́ àti aláǹfààní láti gbọ́ra wa kíra pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ترى العقيدة الواسطية للإمام شيخ الإسلام ابن تيمية رحمه الله تي أمبك كيكا ترى نالله نبتي أكالوني هنا إثبات صفة òun وقوله الرحمن على الأرش استوى ثم استوى على الأرش في سبعة مواضع في سورة الأعراف قوله تعالى إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش وقال في سورة يونس عليه السلام إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش وفي سورة الرعج الله لا الله الذي رفع السماوات بغير عمد ترونه بغير عمد ترونها ثم استوى على العرش وقال في سورة الطاحة الرحمن على العرش استوى وقال في سورة الفرقان ثم استوى على العرش الرحمن وقال في سورة ألف لام زجدا الله الذي خلق السماوات والأرض الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى عن العرش وقال في سورة الحديد هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش نبتي شيخ الإسلام تيمية تيافق النترى لوني هنا إثبات صفة الاستواء أجيبي أتشيما ìpètìrà làkìdà lùwàsítìyà yìí àwọn ọ̀rọ̀ tí ṣéèkì kó síbẹ̀ wọn náà ní ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba ó burú kódà fún mùsùlùmí kó má ma àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìròyìn ọba tó dáa torí pé lára pé imáàni ó pé òun náà ní kéèyàn mọ ìròyìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala nínú àwọn ìròyìn ọlọ́run èyí tó ṣe pé ó gbọ́dọ̀ rinlẹ̀ nínú mùsùlùmí òun náà ithbatu sifatil istiwa kéèyàn ó fi rinlẹ̀ kó jókòó nínú ẹ̀míyàn ipe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wà ní òkè al-arashi yẹni pé ó wà ní òkè al-arashi kéèyàn má bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ayé al-Qur'an sheikh mú àwọn ayé kan wá wọ́n wá ní ibi tọ́lọ̀ ti fi rinlẹ̀ nínú alukur'an ipe òkè àlẹ́ arashi náà ni òun wà bí ọ̀nà méje ni àkọ́kọ́ ní suratul A'raf ọlọ́run bá ní inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal arda ọlọ́run bá ní olúwa yín òun náà ni ẹni tó ṣe pé khalaqa as-samawati wal arda fi sittati ayyam ọ̀dá sánmà àtìlẹ́lẹ̀ ní ọjọ́ mẹ́fà thumma istawa lẹ́yìn náà wá wà ní òkè al-arashi rẹ̀ níbi àyà yìí a rí gbọ́yé ipe ọlọ́wọ́n bá sọ pé istawa ala al-arsh ibẹ̀ ni wọ́n ti mú àkídà ìstìwá ìwà ní ìrìnlẹ̀ ìwà ní òkè al-arashi níbi àyà yìí ni wọ́n ti mú jáde torí tá a bá ń ṣàlàyé pé al-istiwa yẹn ni pé wíwà ní òkè al-arashi jẹ́ nǹkan nínú àkídà al-sunnah jama'a pé tí wọ́n bá ń sọ ìtumọ̀ rẹ̀ nínú èdè lárúbáwá gangan al-istiwa wọ́n máa ń pè ní ẹni atamam ẹni bí kí n kó pé nínú èdè lárúbáwá irú ẹni ń bẹ nínú aya al-Qur'an nínú suratul Qasas aya fourteen ọlọ́wọ́n bá ní walamma balagha ashuddahu wastawa ẹni pé ńgbà tí yaani tamma wa kamula ẹni pé ńgbà tí ọmọ yẹn dé ipò agbára wọ́stáwà tí ìjẹ́ ọkùnrin ìjẹ́ ọ̀dọ́ tó parí yẹn kí wọ́n máa ń lo ìstáwà bìmánà àtàmàm kí nǹkan pé bákan náà wọ́n máa ń lo bìmánà kam ẹ̀ eh, atamam kí nǹkan parí kí nǹkan parí kámùlà kí nǹkan pé ṣùgbọ́n kan náà kí nǹkan ó tán ìntìhà fi hàn kí gbà mí nǹkan lè tán tí ó sì ní tí ì pé ìgbà míì kó sì pé tá a ní pé ó ti tán náà ló sì ti pé sùn nínú èdè lárúbáwá tó bá ní ìsítáwá ń túmọ̀ sí pé kíní yẹn ó ti pé ṣùgbọ́n bóyá nǹkan yẹn ó ti tán ni kì í ṣe kó tí ì pé sọ́bíyá kí n tún yorùbá yẹn sọ kó fi clear dáadáa tí yẹn bá ní a oúnjẹ yìí ó ti tán ó rọrùn kó jẹ́ kó oúnjẹ tán ni èyàn tí yìí ó ìgbà mí oúnjẹ lè ṣẹ́kù ní a ó ti tó mi báyìí oúnjẹ yìí ṣẹ́kù ó rò pé tí wọ́n nídìí ó ti pé àmọ́ nǹkan yẹn ṣẹ́kù bí lápèjú bóyá wọ́n kọ́lé wọ́n á ní ẹ̀wọ̀n kó símẹ́ǹtì hundred kalẹ̀. wọ́n ní ah, símẹ́ǹtì ti tán o ó mì pé kò tí ì pé ń tá fẹ́ fi ṣe àti ṣetán àwọn tí a bá ní a ah, ó ti parí a nídìí mọ́ ó mì pé ó ti pé ń tá fẹ́ ń tá fẹ́ lò fún un méjèèjì náà wọ́n wá ń lò fún nínú èdè lọ́rọ́ tó bá ní istawa bákan náà wọ́n tún máa ń lò fún bimáàna kí n kò fẹsẹ̀ múlẹ̀ kó rinlẹ̀ Odi di ìtumọ̀ mẹ́ta nínú èdè lárúbáwá ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òbí máàna al-uluf kí nǹkan wà ní òkè wal-irtifa' kí nǹkan wà lókè nǹkan tábà ń ṣàlàyé nípa ìròyìn istiwa táwọn afásúnà bá ń ṣàlàyé rẹ̀ wọ́n máa jẹ́ kó yí wa pé eléyìí ló túmọ̀ sí pé ara ń tí máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé ẹni yìí o ọmọ ọlọ́run ọba rẹ̀ subakana ẹni yìí o ntí annabi sallallahu alayhi wasallam sallam tó mú wá fún nínú akídà tó jẹ́ akídà tà anabi sallallahu alayhi wasallam sallam nípa ọlọ́run ẹni yìí mà torí pé anabi sallallahu alayhi wasallam sallam ó júwe ọlọ́run fún àwọn sọ̀hábà rẹ̀ ó sì jẹ́ ká mọ̀ bí tí ọlọ́run ọba wà àmọ́ lẹ́yìn gbà tí anabi sallallahu alayhi wasallam lọ tán. tí àwọn sọ̀hábà ridwanullahi alaihim ajma'in tí wọ́n lọ tán so ló di pé àwọn oríṣiríṣi àwọn àdìsọ́kàn burúkú ń jáde nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọlọ́run làwọn bẹ̀rẹ̀ sí ní lọ alukur'an wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ ní ọrùn wọ́n lọ ìtumọ̀ rẹ̀ ní ọrùn kódà wọ́n lọ lọ́rùn débi pé bí táwọn gbọ́n mọ̀ pé ah, eléyìí nínú èdè lárúbáwá gan-an ah, kì í ṣerú nǹkan báyìí ni tí ń túmọ̀ lára àwọn ìtawọ̀ èèyàn lọ́lọ́rùn òun náà ni al-istiwa gbogbo istawa istawa tó wà nínú al-Qur'an àwọn èèyàn wá lọ lọ́rùn lẹ́yìn ìgbà tí àwọn sọ̀hábà tí wọ́n lọ tán wọ́n á ń fún ní àwọn ìtumọ̀ oríṣiríṣi láti fi pé kí wọ́n fi lè fi rinlẹ̀ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala kò sí ní òkè alàárìṣì àmọ́ àwọn tó jẹ́ àwọn afáàsùn náà tó yẹ kí wọ́n dúró ti òdodo ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó kún wọn ní ọwọ́ ó sì ṣe ìrànwọ́ fún wọn látara kí wọ́n dúró ti òdodo náà wọ́n sì rí àwọn ẹ̀rí fi múlẹ̀ ara àwọn ẹ̀rí tó fi múlẹ̀ nínú ẹni Sheikh Islam Taymiyya rahimahullah ni wọ́n fi rìnlẹ̀ níbi tíra tí a ń kà yìí wọ́n ní fi sab'atin mawadi'in àwọn ọ̀nà méje nínú alukur'an lọ́lọ́wọ́n bá ti fi ń rinlẹ̀ fún wa ipe òun wà ní òkè al-arsh òun sì òyìn ní istawa ala al-arsh àti kásìrì suratul A'raf bá ní òun lòun يعني أوليس إن ربكم الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش بكنا تصنين سورة يونس بكنا قل إن ربكم الذي خلق السماوات والأرض إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش بكنا نميجي سوا من سورة يونس نوا بكنا تصنين سورة الرعد قل الله الذي رفع السماوات بغير عمد ترونها ọlọ́run ní èmi ọlọ́run èmi lọ́ba tó ṣe pé mo gbé ga mo kọ́ sánmà bẹ̀rọ yìí ànàdé ń fi pílà kankan sí kò sí ẹni tó bá fẹ́ kọ́ ilé yàrá káṣọ pé bóyá yàrá mẹ́rin kọ́ lẹ́wọ́ wà nínú ọba ni ń bẹ láàrin yìí kò tó bẹ̀ kó dúró wo bó ṣe fẹ̀ tó ọlọ́run bá ní èmi ni mo kọ́ bẹ̀rẹ̀ yúrọ ahmedin kò ní òkú kankan tarawunaha tẹ́yìn náà rí ṣẹ́yìn náà rí abẹ́nìkan débi kankan ní ah, òkú bíi ti jábọ́ abájọ ìsánmà yìí fi ń wí kìnìyà yìí kọ́dẹ̀ tó wọ lẹ́yìn òkú ìsinmi òtẹ̀ tó ráwọn eléyìí ẹwà àwọn bíìmù tó tún náà yìí tí bá ń nàbà wọn wàhálà ni ó ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ yúrọ ahmedin tarawunaha ọlọ́run bá ní ẹ̀ lè rí bíìmù kankan ẹ̀ lè rí pílà kankan tí mi ọlọ́run bá ti mo fi di sánmà mú ọlọ́run ní thumma istawa ala al-arsh bákan náà ìsìwá mi lórí àlẹ́ àràṣì mi ní pé wíwá mi òkè àlẹ́ àràṣì ni mo wà bákan náà ọlọ́run bá tún sọ suratu Taha ìpè ar-Rahman ala al-arsh وقال في سورة الفرقان اللهم صل سورة الفرقان يقسم ثم استوى على العرش الرحمن يقول اللهم وبا هو نيوكي على عرش سبحانه اللهم وبا تنصن سورة الألف لام من سجدة هنا الله الذي خلق السماوات والأرض وما بينهما قالوا ني متسكو مينيمو داسما تليلي wa ma baynahuma àti nǹkan tí ń bẹ láàrin méjèèjì láàrin sámà ti lélẹ̀ nǹkan tí ń bẹ nínú wọn fi sittati ayyam ní ọjọ́ mẹ́fà ni thumma stawa ala al-arsh ọlọ́run ní òun wá tó ń wà ní òkè àlẹ́ àràṣì òun bákan náà suratul hadid ọlọ́run ní huwa alladhi khalaqa as-samawati wal-arda fi sittati ayyam thumma stawa ala al ẹ̀rí pé gbogbo àwọn àyà yìí ọlọ́run bá ń fi ń rinlẹ̀ ipe òkè alaharish náà lòun wà kí ló fà tí sheikh islam àtàwọn afásúnà míì tó fi di pé wọ́n sọ wíwà ní òkè alaharish ìfiròyìn ọlọ́run ọba tó ń sọ di nǹkan nínú àwọn àkéda alìsúnàtò ọ̀lùjàmá wọn ni pé ńgbà tó jọ pẹ́ lẹ́yìn ìpapòdà nabi sallallahu alaihi wasallam àwọn èèyàn ń dá nǹkan tí kò sí kalẹ̀

nípa àwọn àyà tí ń ṣàlàyé ìpè ọlọ́run ọba òkè sánmà òkè àlẹ́ arsh náà ni ọlọ́run ọba wà wọ́n ní pé tó wáyé pé àbá ń wá àwọn ẹ̀rí lóríṣiríṣiríṣiríṣi sheikh sọ pé ó tó ẹ̀rí tó lé ní ẹgbẹ̀rún nínú alukur'an àti nínú hadith anabi sallallahu alayhi wa sallam afẹ́rí fún pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òkè al-arsh náà ni ọlọ́run ọba wà yẹn ni pé ntí àwa nídìí gẹ́gẹ́ níbi àyà yìí yẹn ni pé ma'na al-kalimati istiwa ma'na ala wartafa'a yẹn ni pé ó wà lókè al náà ni tó máa istawa ìwà ní òkè al-arsh lórí ìtumọ̀ mẹ́rin ni tí mo dákọ̀ yìí. iná ni Sheikh Ibn Qayyim rahimahullah nínú níyàwó ìgbà tí wọ́n ń gbé ọ̀rọ̀ bọ̀ wọ́n ní àwọn al-sunnah wal jamaa'ah wọ́n ní falahum ibaratun alayha arba'un qad hassalat lil farisi at-ta'ani وهي استقر وقد على وكذا الكر تفعل الذي ما فيه من نكران وكذاك قد صعد الذي هو رابع وأبو عبيدة صاحب الشيبان وني أوان سنة والجماعة أتبع أوانار إن أوانار بوات أوان سنة نبي وريتم ميدي وني عبارات علي أربع ورمين لنواني نيتم لوريتين جن استوى قد حصلت للفارس الطعاني tó ṣe pé tó bá jẹ́ àwọn tí wọ́n jẹ́ èèyàn èèyàn èèyàn akin níbi èdè ẹni tó bá jẹ́ èèyàn akin níbi èdè tó ṣe pé wọ́n lè fi èdè jà wọ́n lè fi èdè gúnyàn wọ́n ní ọ̀rọ̀ yẹn nítorí lọ́dọ̀ wọn nù qad hassalat lil-farisi ta'ani wọ́n wá bẹ̀rẹ̀ ìtumọ̀ wọn ní àkọ́kọ́ ní wa hiya istaqarra tamani irtafa ẹn istawa bimana istakọrọ ìyẹn ni pé kíyàn wà ní òkè nǹkan kíyàn fẹsẹ̀ rinlẹ̀ níbẹ̀ kíyàn rinlẹ̀ síbẹ̀ àbí wà kọdà àlà àbí kálíyàn ga lórí nǹkan aw irtafa ọgá lókè rẹ̀ náà nù aw yẹn alẹ́ dè máa fi ìmìnú kọ́ran oníkọ́ra kò sáà ń jiyàn níbi ilé lọ́dọ̀ àwọn lọ́lọ́lọ́wọ́. وكذاك قد صعد الذي هو رابع بين انتباني استوى بمعنى صعد كي يقول كديو كيانيا كوالوكي لي من وابو عبيدة صاحب الشيباني من بان سيسوي أبو عبيدة توجي أرى وافاي لدي تني أكبر توجي صاحب الشيبان توجي ومن كيوف الإمام أحمد بن أنبل ونمن كويني الشيباني مو أحمد ني سواني باونا شفري لنا نيه nínú àwọn tíra àwọn tí wọ́n kọ ẹni pé wọ́n tẹ́bàlú wọ̀fọ̀ yàtò là àyàn báwọn náà ṣe fi ọ̀rọ̀ yẹn rìnlẹ̀ níbẹ̀ nù. tábà ń ṣàlàyé pa istawa àwọn istiwa istawa Allah subhanahu wa ta'ala ìwà ní òkè àlẹ́ ara ṣe ọlọ́run ọba nínú nǹkan tí mùsùlùmí máa ń mọ̀ tí ó fi bẹ ọlọ́run ọba ni kí ọlọ́run wọlá pé ó rìnlẹ̀ lẹ́mìí mi mo sì gbà pé ìwọ Ọlọ́run òkè alára ṣe lọ wà ṣe nǹkan báyìí fún mi àkọ́kọ́ nù tó bákan náà lára ń tí yóò mọ̀ túmọ̀ sí pé ah, ẹni yìí ọmọ Ọlọ́run ọba rẹ̀ ẹ wò lápèjúwe nìsín bí a ṣe wà ní Nàìjíríà yìí ẹ rí i pé ó gọ̀yàn sí kí wọ́n bí ọ pé olórí Nàìjíríà ẹni tí ń jẹ́ president pínbó ní gbé gan kí wọ́n ní ah, ọ̀hún ìbẹ́lọ́ yọ̀ ń bẹ̀ wọ́n a ní asọ̀rọ̀ kìíní ń bí ọ ọ̀yọ́ lásọ̀rọ̀ kí wà ṣẹ̀kọ́ ni a wọ̀nyí síyàn gidi ni wọ̀nyí nàìjíríà yìí báyìí àbí ṣe pé nǹkan ọpọlọ yàn so titi yani, walillahi mathalu al-a'la títọ́ lọ́wọ́ bá ó tẹ̀ tó wá ga jù bẹ́ẹ̀ lọ so bó lè yẹn ṣe lè wà tó jẹ́rú fún ọlọ́run tó jẹ́ ẹni tó ṣe pé ó pé òun sin ọlọ́run tó wà ní òní mọ̀bí tí ọlọ́run ọba rẹ wà ní tí ó wá fa kí àwọn afa súnà kún mọ sọ̀rọ̀ nípa wíwà lókè ọlọ́run ọba lókè al-arsh wọn ni pé al-Jahmiyya àti àwọn Mu'tazila àti àwọn Asha'ira awolayi yunkiruna sifati al-ulu àwọn máa ń jiyàn pé ọlọ́run ò sí ní òkè ṣùgbọ́n táwọn ènìyàn gbé dé ntí everybody mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn náà ní pé ọlọ́run ọba òkè lọ́wà kọ́dà kìí ṣe nínú ẹ̀sìn wa nìkan nínú Islam kìí ṣe nínú ẹ̀sìn mùsùlùmí kọ́dà àwọn ẹ̀sìn tó wá ṣáájú Islam gẹ́gẹ́ bá ti ṣe mà ipe nítorí ń ṣe pẹ̀lú ọlọ́run ọba nípa àwọn ẹ̀tọ́ ọlọ́run àtàwọn ìròyìn ọlọ́run ẹni tó bá gbọ́ àkídá ẹ̀sìn kọ̀ọ̀kan yìí tí èṣe tó ti yí padà ń bẹ̀ kìí yàtọ̀ kìí yàtọ̀ níjọ́ kan àwọn tó máa ń ṣe comparative fún ṣe àpò wọn kì í mọ kankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n kàn gba gbogbo à yíyan padà à ń ṣe kíní kan náà ni pè ká àkídà kó jọ wọn lójú ká wọn tó bá yìí gan yóò pé gan máa fi àwọn èèyàn sínú tí ń ṣe gidi yìí torí pé kí ni níjọ́ yẹn mo jòkó síbi ìbìkan tó ti máa ń ta àwọn kíṣẹ́ tó máa ń pílé àwọn ní comparative wọn ni àfáà kan wá àwọn àfáà tí wọ́n ń ṣe comparative wọn ni wọ́n ń bá kírísítẹ́nì kan ṣe debate kírísítẹ́nì yẹn wọ́n sọ pé ọwọ́ olúwa tàwọn bí bàbá oní comparative ṣe bú ẹ̀rín nù pé a ah, olúwa ti yín lọ́wọ́. wọ́n ní bẹ́ẹ̀ ni olúwa tàwọn lọ́wọ́ ni ah, <laughs> olúwa tó lọ́wọ́ wọ́n fi kírísítẹ́nì wọn ṣe yẹ̀yẹ́ ìgbà tí ṣe yẹ̀yẹ́ ó padà wá nígbẹ̀yìngbẹ̀yìn ó padà wọ́n kírísítẹ́nì wọn wọ́n báyìí pé ah wọ́n ló ti sọnù kírísítẹ́nì yìí níbi ìròyìn so mi pé bó ṣe change christian ní onísìn gbogbo ọlọ́run lọ́wọ́ òun ló ti gbà pọ́lọ́wọ̀n lọ́wọ́ má lóòótọ́ pọ́lọ́wọ̀n lọ́wọ́ má so gbà tírú àwọn nǹkan báyẹn tó ń ṣẹlẹ̀ nípa páwọn èèyàn ń dá oríṣiríṣi kalẹ̀ nípa ìròyìn ọlọ́run ọba pàtàkì jùlọ àwọn jàmíyà àwọn tẹ̀lé gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ìròyìn ọlọ́run àwọn ọ̀fẹ́ gbọ́n táwọn bẹ́ẹ̀ náà làwọn Mu'tazila wọn ni ọlọ́run ọba kò sí ní òkè àlàárùsì àwọn ọ̀gbà bẹ́ẹ̀ náà ni àwọn Asha'ira àwọn sọpọ́lọ̀ wọn à ń bẹ pé ọlọ́run àwọn ọ̀tá kò pé ọlọ́run ò ní ìròyìn pé wọ́n sọ pé àwọn ọ̀tá kò ọ̀rọ̀ àmọ́nà aṣọ ìsítáwà àmọ́ nítumọ̀ míì kò sí ìtumọ̀ gíga ní òkè rẹ̀ ń bẹ lọ́dọ̀ táwọn àmọ́ kéèzì àwọn àṣà ẹ̀rọ ó tó fúyẹ́ ju àwọn Mu'tazila àti àwọn Jahmiya lọ torí àwọn jàmíyà àwọn ti ẹ̀gbà pé ọmọ hmm, ti ẹ̀fẹ́ gbọ́ ni kí Ar-Rahmanu ala al-Arshi istawa àwọn ọ̀gbà pé kẹmọ ní bóyá ìròyìn kan bẹ́ẹ̀ kọ́lọ́mọba hmm, hmm, àwọn kọ̀ọ̀yàn àwọn náà ń pè ní nufat nufat náà máa ń gbúrú wọn àmọ́ àwọn Mu'tazila àtàwọn Asha'ira àwọn gbà pé yẹnì istawa ń bẹ àmú ní ìtumọ̀ míì tó ló fà náà ni àwọn alùsùn náà fi wá dìde ìdí àà àyà kùránì yìí ó clear tayọ ká máa lọ lọ́rùn bẹ́ẹ̀ náà nínú èdè lárúbáwá gan ó ṣe déédéé ntí àyà kùránì yìí ń wí ipe wíwà lókè náà ní jẹ́ arrahman alal arush istawa àwọn míì lára àwọn tó tún jẹ́ oníbídíà táwọn náà wá lẹ́yìn àwọn sàhábà àwọn míì sọ pé àwọn tiwa o nàtàwákọ̀fù. A dúró a ní sọ pé ọ ń bẹ a sì ní ní kò sí ń bẹ irú eléyìí náà èyí ṣe níbi ìròyìn ọlọ́run kí a ah, ìmọ̀ yìí ti ń lè sọnù méjì nǹkan yìí tó bá sọ gangan náà lè yàn ọ sọ kí ni a ah, èyí ní sọ pé lọ́wọ́ èyí ní sọ pé kò ní mi dúró láàrin èyí dúró láàrin níbi irú àwọn kaba yìí ṣùgbọ́n kan náà àwọn yìí wọ́n sọ pé àwọn tó bá nà tàwákọ̀ fún mi nà kúlù istawa istiwa an yaliqu bi jalalihi ma àìtìkọ́dínà anna ala tufidu al-ulum wọn ni àwọn gbà kọ́ lọ́wọ́ bá ń bẹ lókè lóòótọ́ àmọ́ wíwà tó wà ń bẹ ń ẹni pé istawa lóòótọ́ pé ó ní istiwa àmọ́ istiwa ń lọ́mọ bó ṣe rí o kò túmọ̀ sí pé òkè àlẹ́ ara ṣí ni ọ wà lọ́dọ̀ àwọn alùsùn náà dáhùn lóhùn pé à ah, ń tẹ́ ń sọ yìí kò sàǹfààní ẹlẹ́gbà pé istawa ẹgbà pé arrahman alal arsh istawa àmẹ́wá ni ẹgbà pé ìtumọ̀ istawa pé kí nǹkan wà ní òkè nǹkan ni ó túmọ̀ sí pé ń tẹ́ ń kà nínú kúránì kò sàǹfààní fún yín nù ń tẹ́ ń kà kò nítumọ̀ nígbà tẹ́ máa ní ẹtúmọ̀ ní ẹtúmọ̀ istawa ah, wọn ni a àwọn àmọ̀túmọ̀ rẹ̀ abúlé ṣe ní mọ̀túmọ̀ rẹ̀ àwọn mi ò sọ làbúdà ànàtà àwọlà wọn ni àwọ yìí ni a fún ní àwọn àtọmà wọn náà dàbí tún àwùlẹ̀ bẹ́ fún àwọn kún ní ta'wilu kalimatin istawa bí máa na istawla wọn làwọn tó istawa ìpè ni pé èèyàn wà lókè nǹkan wọn ni àwọn onítúbọ wà lókè nǹkan àwọn ó pé ọjẹ gàba ṣèwọ̀n tí gàba yẹn pé ó ó kí ọkọ̀ ń nǹkan kí o kí o kọ́ńkà nǹkan pé káṣẹ èèyàn káṣẹ èèyàn ó borí nǹkan kan ìsítàwùlà wọn ni táwọn táwọn tù nù sọtẹ́bá wọn ní àkọ́kọ́ nù wọn ní ìtumọ̀ kejì táwọn tó fún wọn ní òun ni pé ṣe rí arahmanu alẹ́lẹ́ arṣi gan ìsítàwà wọn ní alẹ́ arṣi gan kò kí ń ṣe nǹkan kan tí ẹ lè fojú rí àbí tá ní nǹkan kan tí ń bẹ ni almulk wọn ní ọlá ní ń jẹ́ arṣi wọn ni kò kí ń sin tí a máa ń fojú rí ní jẹ́ arsh wọn wà ní istawla ala arsh wọn ni ó jẹ gàba lórí ọlá wọn ni tú arsh sí ti ń jẹ́ bíi ìtẹ́ ìtẹ́ ọlọ́run ọba ìtẹ́ ọlọ́run níbi ìtẹ́ ọlá tẹ ọlọ́wọ́n ọba òun ní túbẹ̀ òun ní ọlá gangan ni ṣàǹfọ̀lá péjú ní sìn bọ́ba lọ́run ṣe wà ní ọjà ọba òun yẹn lè ní ọlá ọlá ọba lọrin ó dé àyè tó ti bá wọn ọlá rẹ dé ibi káyọ ó dé báyìí ó dé báyìí ẹgbẹ́ tó ní àwọn emireti kíní ọba emireti nínú sọ wá túmọ̀ sí kọba lọrin ò sí ní ọjà ọba mani tí kò sí láàfin mani so ní làwọn afa ni pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ipe ọlá ní ń jẹ́ àlẹ́ arsh kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kọ́ ni pé. ninu nwee de gangan n'o baa ga ga tabanị ala aarish ọ n'i kate n'i njabe n'i nwee de tabanị bịa onye na ma ị yi kpe ya ọ daa iroorio tè nsọ yi té nsọ kpe ya ọ onye kọ awo na a sàáyọrọ a ta n mụrụ n'i te zi la i yi kpe ya ọ lọ n'oge ọ n'i lori ya ọ laa lori ya ọ kpe ala aarish ọ nwanne ọ maleri ọ nwanne kilaara ihe ń pè nìkan ní Akhtal Akhtal lára àwọn akọrin lásìkò jahiliya ni ọ̀rọ̀ ìnáwó bí ń ṣẹ̀rí wọ́n ní ẹ̀yin ọ̀gbọ́n ni ti Akhtal ní pé kọ̀dìstáwà bishirun ala iraqi là lásìkò jahiliya kọ́ ẹni pé wọ́n jọ sẹ̀mí pẹ̀lú àwọn Akhtal àti Farazdak àti Jarir ní àsìkò ẹ̀nà Umayya náà ni náà ni wọ́n ṣẹ̀mí mo ṣe mistake lẹ́ẹ̀kan pẹ̀lú ìpín ní ẹ̀rọ ìmọ̀ràn rẹ̀ bí òmùrù kí ìsìlẹ̀ mímí lọ actol àti parasdec àti jerid wọ́n jọ sẹ̀mí papọ̀ ní àsìkò àsìkò Umayya ni actol wa kọrin kan ìgbà tí ń sọ̀rọ̀ nípa bishirun ẹnìkan níjẹ́ bishirun lára àwọn tó jẹ ọba ní Iraq ó wá ní kọ́dísítáwà bishirun ala al-Iraqi min ghayri sayfin aw ó ní bishirun ó jẹ ọba ní ìlú tó ń pè ní Iraq min ghairi sayfin kò fi dàbáyà jà àwùdábí mihrakin ẹ̀jẹ̀gẹ́ kan ọ̀dà kalẹ̀ ẹni pé atati wuli khilafatu munqadatu ilayhi tujarriru aziyala ìpàṣẹ ọkọ̀ ìgbéra rẹ̀ wá bá ní àwọn èèyàn náà yọ́nú pé kí lágbájá kọ́ máa pa àṣẹ lé wa lérí wọ́n ní nítawọn fẹ́ lómi ẹ̀ ni pé qadistawa bishrun yẹn ni pé istawa náà ni actor lò so bẹ́ẹ̀ sì ni tí àwọn lárúbáwá tó bá fẹ́ mú ẹ̀rí kan wá wọ́n máa ń fi ọ̀rọ̀ àwọn olórin tó máa ń pé àwọn olórin gbọ́ èdè so ìgbà tí actor tó wá lò ike kọ̀dùsítáwà bashirun island iraq ike bashiru ó ti jẹ ọba ní iraq wọn ni tọ istawa náà sì lọ́lọ́ ó mi pe istawa wọ́n ní arahman alal arsh istawa wọ́n ní ọlọ́run ọba tó wà lókè àlẹ́ ara wọ́n ní ọlọ́run ọba ó jẹ ọba yẹn kó jẹ gàba lókè àlẹ́ arsh náà wọ́n fi tu wọ́n ní orin ilé àwọn fi ń tu àwọn bá súnmọ́ wọn ní àà ah, ah. ipe akitọ́lù tá à ń wí yìí ẹ̀yin náà má mọ̀ ọ́ ẹ mọ̀ pé kò kí ń ṣe mùsùlùmí fa kọ̀gbá islam kó tó kópa tó bá kan náà ẹ àwọn orin kórin tó kọ́ tó sọ pé walastu bi qa'imin kal-'ayri yad'u qabla as-subhi hayya 'ala al-falahi tó ní ilé báyìí ọlọ́mọdé èmi ò lè dìde gẹ́gẹ́ bí kí n dìde bí kẹ́tẹ́kẹ́tẹ́ tí mo wá dìde tí mo wá pèpè ìpè hayya 'ala al-falah tí mo hàn bí kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́mọdé èmi kọ́ sọ ṣe fún òun lọ́kọrin yìí sóòrùn rẹ̀ ni a máa fi ń ṣẹ̀rí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n kan ó tún ní walastu bi sa'imi Ramadan taw'an walastu bi akili lahmil adha'i ó ní òun lè gbàwẹ̀ láyéláyé tó ń sì lè jẹ ẹran tó bá palẹ̀ ẹran léyà ibi tó tako Islam dé sùrù eléyìí lèyàn máa ń fi orin rẹ̀ sẹ̀rí pẹ̀lú ìtumọ̀ àyà al iná ni al Ibn Taymiyyah rahimahullah ni wọ́n sọ nínú làmíyà wọn wọ́n ní لمن نبذ الكتاب وراءه وإذا استدل يقول قال الأخطل ìpé ọmọ burú fún ẹni tó ṣe pé gbogbo ẹ̀rí rẹ̀ tó bá fẹ́ ṣe yọpa alukurani tì yọpa hadith anabi tì tó bá fẹ́ mẹ́rin wá yọ wà ní akutọlu sọ báyìí àwọn tí sèkùn tèmi à ń báwí àwọn àṣàyọrọ àtàwọn mọ̀tẹ́zìlà ni. tí abawa táwọn afásúnà bá wọn ń ṣàlàyé nípa pé ọ̀dà gbàtẹ́ ń sọ pé ìtumọ̀ ti ń jẹ́ ìstáwà kọ́lọ́wọ́n bá wà lókè àlẹ́ ara ṣí pé kò kí ń ṣe bẹ́ẹ̀ ipe ó gàba ni wọ́n ní àwọn ní àwọn àlàyé táwọn fún yín wọ́n tábà lè wọnú ẹni alukur'an ọlọ́wọ́n bá ó lo àwọn ayé alukur'an yẹn tó clear ipe ìstáwà àlà tẹ́ bá gbogbo ẹ̀ àlà àlà ni arahman istawa eh, arahman alal arsh istawa ala kọ́ kọ́ wájú rẹ̀ túmọ̀ rẹ̀ pé báṣọ pé tó bá ní àlá kí ni túmọ̀ àwọn àlẹ́ẹ̀lò nǹkan bẹ lókè nǹkan ni burú àwọn ọ̀rọ̀ yìí náà ni àwọn afásúnà ni wọ́n mú wá wọ́n ní tábàwá wo ìstìlá ibi kí wọ́n jẹ gàba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe wí wọ́n ní ààmù ààmù ni ni pé ó wà jẹ́nẹ́rà èrí ni tó wà jẹ́ náà tó bá ní ìyẹn jẹ gàba àmọ́ tó bá ní istiwa khas káwá ní pé èèyàn wà lókè nǹkan ẹ̀wù bí alákùnjọ mi sọ́ọ́rì tí mo ní ilẹ̀ ọba àlọ́rin àti àṣẹ rẹ̀ àmọ̀ sọ pé ó dé bí báyìí ó dé kinní kan ó dé àwọn ìlú kan àmọ̀ ká pé àwọn àṣẹlẹ náà ló débẹ̀ àṣẹlẹ náà ló débẹ̀ tó bá débẹ̀ ni àwọn àṣẹ yìí ò dé àyè so àmọ́ tábà ń sọ pé ibu ni ọlá wa wà gangan níbo ni bàbá wà ẹni ọba ẹni pé wọn wà mọnà wọn sì pé ah, àkọlà irọ́ tẹbá délé ọba ni so òun náà pè ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sẹ́ni tí ó sọ pọ́lọ́ ọba kọ́ ni ọba tó la kápá sánmà lọ kápá lẹ́lẹ̀ lọ kápá àwọn ẹ̀dá lọ pàṣẹ lórí wọn kò sẹ́ni tó lè sọ báwọn tí ó ní òun kọ́ amọ́tá ń bá yín sọ ni pé àní ni ọwọ́ àgàgàn sukura wọn ni mo ṣe yẹn wa ọlọ́wọ́n bá ń pàṣẹ àṣẹ rẹ̀ ó dé orí òkè ó dé orí ilẹ̀ ó dé nu omi so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àṣẹ rẹ̀ òun náà ìsìtìlá òun náà àṣẹ rẹ̀ tó ń dé òkè àlà arṣ náà torí kí tábà lè wọ arṣ tí àwọn àṣàyẹ̀rọ àtàwọn mọ̀tẹ́sílà yìí tí wọ́n ní ọlá ní jẹ́bẹ̀ kò kí ń ṣe àga bí kò kí ń ṣe ìtẹ́ ọlọ́run ọba ní jẹ́ àlọ́ àrùsì tó a rí pé nínú èdè gan tọ́ba léwu ní èdè lárúbáwá ìdí ń jẹ́ àlọ́ àrùsì bìmánà sẹ̀ríìrù al-mulk sẹ̀ríìrù al ọlá ìtẹ́ ọlá ni ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n wá fi ìròyìn ara rẹ̀ ikú bẹ́ẹ̀ ni òun wà wọ́n lọ́ba ní Allahu la ilaha illa huwa rabbul arshil azim ọlọ́run bá ròyìn àlẹ́ ara ṣe pé nǹkan tó tóbi ni pé nǹkan tó tóbi náà ni àkọ́kọ́ ní tẹ́jú mọ̀ pé àlẹ́ ara ṣe nǹkan tí a ní a lè fojú rí torí àwọn sọ pé màánàwí ni ẹni pé nǹkan tó ṣe pé a lè fojúrí tó pé nǹkan tá a kà máa gbọ́ yé ni ṣe pé ọlá nìsín àfojúrọ́ lá àmọ́ tó bá ní ìtẹ́ àbí àga ẹ̀hẹ́n èyí mọ̀ pé a ah, nǹkan tí yẹn lè fojúrí ni ọlọ́run akọ́ròyìn rẹ̀ táfi kọ́ mọ̀ pé tí yẹn lè fojúrí ni ọlọ́run bá ròyìn rẹ̀ pé nǹkan yìí Rabbul Arshil Azim subakana ọlọ́run bá tún ní wa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arish al-azim ó di mélòó báwọn ó di àyà mi tọ́lọ́ ti ròyìn pé al-arashi yìí o al-arashi tó tóbi ni ẹlòmíì lè máa kò tí ì túmọ̀ bẹ́ẹ̀ náà pípé yẹn lè sọ pé ọlá yìí náà ọlá tó tóbi ni ọlọ́run tó ní ọ̀dà nítorí yìí rẹ̀ pẹ̀lú àpọ́nlé ọlọ́run ní fata'ala Allahul malikul haqqu la ilaha illa huwa rabbul ọlọ́run ní èmi ọlọ́run mo ga èmi ni ọba aláṣẹ èmi ni ọba òdodo kò sí ẹnìkan tí a gbọ́dọ̀ máa sin àfihàn nìkan Rabbul Arsh èmi ni mo ní alẹ́ Arsh al-Karim alẹ́ Arsh tó ṣe pé kí ni tó lápọ̀nlé ẹlòmíì lè ní bẹ́ẹ̀ ni nǹkan tó yẹ òfojú rí ńgbà mí náà yẹn lè ròyìn pé nǹkan yẹn lápọ̀nlé ọlọ́run tó ní ọ̀dà àwọn afá tó ní ẹtún ní mi wá fún yín ọlọ́run tó rú ilẹ̀ pẹ̀lú al-Majid ọlọ́run fa'alu lima yurid ẹni pé zul arsh ọlọ́run ní mímú ní alẹ́ arsh al-majid tó tóbi tọ́ ìgbà tó lọ́wọ́ tẹ wá yan tí wàá kílẹ̀ àyànyàn wà sọ́fà ubi annahu mahmud ọlọ́run ròyìn pé alẹ́ arsh ń táwọn kún gbé lọ́wọ́ nídá kún gbé lọ́wọ́ ìgbà tó lọ́wọ́ bá ń ròyìn pé níjọ́ gbèdà kìyàmà ó ní wa yahmilu arsha rabbika fawqahum yawma'idhin thamaniya bí tó bá di níjọ́ gbìyànjú kìyàmà àwọn màláíkà wọ́n gbé àlẹ́ aráṣí ọlọ́wọ́n ọba lọ́wọ́ kọ́dà àlẹ́ aráṣí yẹn fawqahum òkè wọn ni àlẹ́ aráṣí ọ wà sàmẹ́nìyà àwọn mẹ́jọ làwọn màláíkà tí wọ́n gbé lọ́wọ́ so ó túmọ̀ sí pé nǹkan tí yẹn lè kìí ṣe hissi at ah, hissi ni àlẹ́ aráṣí kìí ṣe ṣé ń ma'nawi nítorí yẹn lè fojú rí báyìí ní yẹn lè fọwọ́ kàn ní kìí ṣe nǹkan tí pé à fojú rí tà tó bá kan náà ọlọ́tún wa tó sọ pé àwọn kan bẹ tó pé wọ́n gbé lọ́wọ́ pé mahmul ó ní alladhina yahmiluna al-arsha wa man hawlahu yusabbihuna bihamdi rabbihim wa yastaghfiruna lilladhina amanu ọlọ́wọ́ bá ní àwọn màláíkà tí wọ́n gbé àlè ara ṣe ọlọ́wọ́ lọ́wọ́ lẹ́yìn náà wa man àtàwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ yusabbihuna bihamdi rabbihim ń sàfọmọ fún ọlọ́wọ́n ọba so bákan náà níta tó fi mọ̀ pé àlẹ́ arsh kò kí ń ṣe ọlá ntí ó jẹ́ àga yẹn ni pé ìtẹ́ni tó pé yẹn lè fojú rí òun ni pé ọlọ́wọ́n ọba ní ọlọ́wọ́n ọba ròyìn rẹ̀ pẹ̀lú pé mahfuz fáwọn kan bẹ tí wọ́n ń rọ kiri rẹ̀ tí wọ́n bò sí kan ọlọ́run ni wàtàrọ́ al-malaikata haafina min hawlil arsh. wọn ni ẹ kpara ẹ tó bá jẹ́ òwúlẹ̀ ya ẹ rí ó rí àwọn màláìkà tó ṣe pé wọn ó lọ lè kún bíbà sí ẹgbẹ̀gbẹ́ aláhàrúṣù ọlọ́run ọba ṣubí láti mọ̀ pé nǹkan tó ṣe pé mahsus nǹkan tí yàn lè rí tí yàn lè fọwọ́ kàn ní kò kí ń ṣe kò kí ń ṣe pé ọlá ni náà ní ń jẹ́ aláhàrúṣù ọlọ́run ọba àdìsọ́kàn ntọ́ba fẹ́ jẹ́ alùsùnà tọ̀rọ̀ jàmáà ní òdodo ni sùkè ó sì mọ̀ pé tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ṣe fẹ́rẹ̀ nínú alukur'an níta wàá fàbí ṣàlàyé gbogbo eléyìí onígbìyànjú padà pàdé ẹlòmíì tó pé ọmọ wa sọ pé wọn àwọn ọgbà níta wọn ipe istawa ìtumọ̀ istawa ipe ọjà gàba ni sòwúrò àwọn àlàyé tí yóò ṣe fún onítọ̀ọ̀rọ̀ bí àwọn afásúnà báwọn náà ṣe ṣe àlàyé fún wọn nìyẹn ṣùgbọ́n eléyìí láfi mọ̀ pé nínú ìròyìn ọlọ́run ọba ìròyìn táwọn fi ń ròyìn rẹ̀ òun náà ni pé kí wọ́n gba ọlọ́run ọba subhanahu wa ta'ala òkè ni ọlọ́run ọba wà ní òkè àlàáràṣì rẹ̀ náà ni ó sì wà ṣùgbọ́n kan náà àwọn ẹ̀rí tiẹ̀ wá pọ̀ lóríṣiríṣi tó tún sí wà nínú alukur'an gẹ́gẹ́ ìsọ̀lẹ̀ kan tí a fi mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní òkè àlàáràṣì náà lọ́wọ́ tó jẹ́ àdìsọ́kàn tó yẹ pé kò tí ì yípadà ẹnìkan kò tí ì fọwọ́ kàn ẹ bá pé ó ṣe ìdí pẹ̀lú ti mùsùlùmí ni ẹ wo àwọn àwọn kírísítẹ́nì wọn náà kíní kan mẹ́ta máa ń ká gbàtà mi lọ skul ní primary school gbàtí mo padà ádàgbà tán mo wá gbé pé ó àṣìntà máa ń wí nì sotori christian school ni mo lọ wọ́n mọ̀ ní bàbá wa ti ń bẹ ní ọ̀run ká fún orúkọ rẹ kí ìjọba rẹ dé kíní kan tọ̀ wọ́n ní bàbá àwọn tí ń bẹ ní ọ̀run níbo ni ọ̀run sánmà wọ́n tún ní ògo fólúwa kíníkan ọ̀run ọ̀run o olúwa ọ̀run àǹgá mọ̀ pé òkè ni olúwa bá wọn wà sùlùlẹ̀ yìí wà dàrú mùsùlùmí lọ́wọ́ lónìí tẹ́lẹ̀ bá bẹ mùsùlùmí kó bolo lọ́wọ́ rẹ wà èmi ò ní èmi ọmọ tó wà o lèmi ní ọlọ́run tá a mọ ibi tójú rẹ wà ọlọ́run àkúmọ̀ ibi tójú rẹ wà o àkúrò tó ní mọ ibi tó wà. ó gbọdọ mọ ibi tó wà ní ó sọ pé tó ṣe pé ó ó ara mọ ṣe nǹkan báyìí fún mi. tó bá àwọn òní gbogbo ibikíbi lólu wọn bá wà ọlọ́run kò sí ní gbogbo ibikíbi bí tó wọn bá wà gangan òun náà ni òkè àlẹ́ arṣ tábà ń ṣàlàyé nípa àlẹ́ arṣ nǹkan tó ṣe pé mùsùlùmí gbọ́dọ̀ mà nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mà ní àlẹ́ arṣ tábà ń sọ pé wà a'zamul makhluqat òun ló tóbi jù nínú nǹkan tọ́lọ́wọ́n bá dá òun ló tóbi jù torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó jí kó wá nínú al-Qur'an ọlọ́wọ́n bá ní wa huwa alladhi khalaqa as-samawati wal-ard fi sittati ayyamin wa kana arshuhu 'ala al-ma' níbi àyà yìí kọ́dà ó nílẹ̀ pé ọlọ́wọ́n bá ti dá al-arsh kótó di pé ó dá sánmà kótó di pé ó dá ilẹ̀ ọlọ́run bá ní èmi ọlọ́run lọ́ba tó ṣe pé khalaqa samawati wal ard mi ni mo dá sánmà ni mo dá lẹ́lẹ̀ tó ṣe tẹ́tí ayam ní ọjọ́ mẹ́fà wa kana arshuhu ala al-ma tó ní kánà ń ti ń àlẹ́ ara ṣe ọlọ́run òun sì wà ní òkè omi ẹni kọ́ lọ́wọ́ bá ti dá àlẹ́ ara ṣe ṣáájú ilẹ̀ ẹlẹ̀ wọ́n wá bí Ibn Abbas wípé ala ayyi shay'in al-ma omi tẹ́wà ń wí òun tẹ́ní àlẹ́ ara ṣì wà lórí rẹ̀ orí kí lomi wá wà ṣẹ̀gbá sọ pé ara ṣọ́ wà lórí omi arṣọ ọlọ́wọ́n bá wà lórí omi omi yẹn gan orí kí lomi wá wà fàkọ́lá alẹ́ mọ́tòní rèé olórí atẹ́gùn ni omi wà wallahu ta'ala qadirun ala an yumsika al-makhluqati kama yasha ní àwọn nǹkan tí wọ́n fẹ́ kó yẹ yín òní pé ọlọ́run pẹ̀lú gbogbo tó bá wù ó lè fi mú nǹkan yẹn lọ́wọ́ tó bá wù ni kìsìkì ó ah àṣepẹ atẹ́gùn ju kìnnìkan lọ ntọ́ wù ló kẹ̀gbẹ́ léwu so ibi láti mà ipe àyànlá arsh kọ́dà kùrùsẹ́yì kùrùsẹ́yì ọlọ́run ọba subhanahu wa ta'ala yẹni al'arsh la yaqdiru yẹni la yuqaddiru qadrahu illa Allah bí al'arsh wa tó ọlọ́run ọba ní àwọn afásúnà ní pé nìkan kan ò lè sọ pé báyìí ló ṣe tó akẹgbàgbọ́ lọ́wọ́ bá ní akíní yóò tóbi tóbi faqad dhakarna anna al-kursiyya kal-mirqat wọ́n ní chẹ́sì rí díjẹ́ kùrìsí yìí ó dà gẹ́gẹ́ bí ẹni nǹkan tó jẹ́ nǹkan bí nǹkan rúgudu tẹ́bájú sínú al-arsh ọlọ́run tó wá sọ pé wasi'a kursiyyuhu as-samawati wal ard tó bá tó wá gbé gbogbo sánmà méjèèje àtìlẹ̀ méjèèje tó bá jù sínú kùrùsí yìí ọlọ́run kùrùsí yìí fẹ́ jùlọ kùrùsí yìí tó wá ní tó bá tó wá ju òun náà sínú al arsh òun náà torí kónkóló mẹ́rin bí kò bí ẹni pé yẹn ju òka yẹn jù sí àárín ilẹ̀lẹ̀ tó fẹ́ lọ gbáà náà ni ọ wá nínú àwọn ẹgbàá ọ̀rọ̀ kan ipe al fil arsh ka halqat

so bẹ́ẹ̀ sì ni kùrìsì náà wà ní òun gẹ́gẹ́ ọ̀fẹ́ ju gbogbo sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ so bí láti mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó ní agbára ní ọlá ni ọba tó ṣe pé agbára rẹ̀ tóbi púpọ̀ jù ni so ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí iná ni mùsùlùmí gbọ́dọ̀ mà ipe ọlọ́run ọba subhanahu wa ta'ala kì í ṣe ẹni tí ó pàṣẹ fún wa ẹni pọ́lọ́run wa sọ fún wa gẹ́gẹ́ pé ẹ̀yin èèyàn àǹtùm aṣaddu khalqan àmì sàmà ṣe rò pé sẹ́yìn ilẹ̀ ṣòro dání àbí sánmà ẹ̀yìn ẹ̀wò mélòó ní nínú sánmà kí n kálukú náà wúra rẹ̀ kọwọ́ sánmà àǹtùm aṣaddu khalqan àmì sàmà bana'a rafa'a samka wa sawwa'a wa aghtasha laylaha wa akhraja du'aha ṣé tí mo ṣe síbẹ̀ ojú tó yín lọ sánmà wá ní ọlọ́ni tá a bá wá pàṣẹ fún un tàbá pàṣẹ fún sánmà yóò sì máa ṣe kíni yóò sì máa mú iṣẹ́ kí wọ́n á ń ṣọmọ ẹ̀dá mànìyàn tó pé yóò gbọ́ àṣẹ ọlọ́run ọba yóò máa fi rí yóò gbọ́ àṣẹ ọlọ́run yóò máa jẹsẹ̀ mọ́lẹ̀ pé owó eléyọ̀ tó mi ní ọrùn àbí tí o bá tiẹ̀ sọ lẹ́nu yóò máa fi ìwà yóò máa fi sọ ìnílò ìnítẹ̀lé gbọ́dọ̀ bá wí ní sí sùúrù ẹnìyẹn ẹ̀rí pé tọ́lọ́wọ́n bá gan tó bá jẹ́rú ẹni ń yà ọlọ́wọ́n bá láàrin lérí rẹ̀ torí kí gbogbo àwọn àlàyé tí a máa fi ń jẹ́ kí ọ̀rọ̀ kó yéèyàn tí eré èèyàn ó fi tí ó fi tí ó fi wáyé náà ni ọlọ́run ọba ṣàlàyé fún wa tá a bá ń sọ̀rọ̀ nípa àlà arṣ àlà arṣ ọlọ́run ọlọ́run ọba ọ wà ní òkè rẹ̀ nínú akéde jamaa la nas'alul kayfiyya alùsùnà kì í béèrè yẹn ni pé mùsùlùmí máa béèrè tí màá sọ mùsùlùmí pé mùsùlùmí àwọn èèyàn béèrè ipe bàtà lọ́lọ́wọ́ wà lálẹ́ olókè aláràṣì bóò ló sì wá sí mẹ́ ṣe pé ní ọba kan wà lókè ọlá rẹ̀ àwọn béèrè pé lókè àga rẹ̀ àga ọlá rẹ̀ á ní ojúkú mbẹ́ ẹ sàlàyé bí ó ṣe wà bí ni bí ojúkú bá kan ni bí àwọn ẹni kí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa wádìí rẹ̀ kí báwo ló ṣe jòkó mẹ́ẹ̀ kí báwo ló ṣe wá rí báyìí áá bó ni ó ṣe wá jòkó sí ọ̀rọ̀ gbọ̀kú ni àbí ó ṣe kíní ni ṣé ó jòkó ni ó sùn bẹ́ẹ̀ ni ọ̀tá kaka ni sùndọ́kàn náà níjọ́ tí ẹnìkan tó wá bá Imam Malik radiyallahu anhu yẹni ọ̀rọ̀ yìí yẹni rajulun ọkùnrin kan wọlé tọ̀ Imam Maliki wọ́n ní ya aba abdullah ó ní wọ́n bá abdullah ó ní mọ̀ nǹkan quran mo wá débi kan bẹ́ẹ̀ pípé arrahman ala al-arsh istawa kayfa istawa níbi mọ́ mọ́lẹ̀ kìkì báwo ni ọlọ́run ṣe wà bẹ́ẹ̀ bóun ṣe wà lókè àlẹ́ ara wọn. fa atraqa malikun bi ra'sihi hatta ala wùrọ̀dọ́ mọ́ mọ́lẹ̀ kí wá sórí kọ́ báyìí. agun mọ́mú malik pé áá kírú náà wò ni sẹ́mà ń tẹ́yàn tẹ́nìkan kan ò sọ́rú ẹ̀rí láyé ah, agun sì ń sì ń sẹ́gun súnmọ́rọ́ fara sa mọ́mú malik wa gbúrú sókè bàtó wọ ọkùnrin wa qala ó ní al-istiwa ghayru ní èdè larabawa tó bá níyẹn wà lókè nǹkan kì í ṣe tí a lè gbọ́ yé gbogbo alóyè kì í ṣe tá a mọ̀ àmọ́ wal kayf ghayru ma'qul kọ́ ọmọ wádìí kí pé bó ni ọlọ́run ṣe wà ń bẹ́ẹ̀ kò bá làkà yìí mu wal imanu bi wajibun kó gbàgbọ́ ìpọ́nlọ́wọ́ à ń bẹ́ẹ̀ lóòótọ́ dandan ni o wa su'alu ani òbẹ̀dà kí wọ́n máa béèrè nípa kí bó ló ṣe wà níbẹ̀ bẹ́dà ni ẹni pé àdáadáa lẹ̀ ẹni kún yìí ẹni kún bọ́ kí wọ́n béèrè lórí ni wala araka illa mubtadi'an yẹn nígbà tí Imam Malik ń ṣàlàyé fún un tíṣà tó ń tíṣà tó ń jiyàn ń ságídé Imam Malik ní ah, ń bí díà ni wọ̀ yìí thumma amara bihi fa akhraja fa ukhrija ní ẹ bá mi lé jáde ah ló yẹ kéèyàn wọ̀ wọ̀ yìí ń ṣàlàyé fún un tó ń tẹnu bébébé ẹ bá mi ti jáde ẹ bá mi ti jáde ẹ bá mi ti jáde so òun ni pé èèyàn kì í béèrè ipe ta ni ipe bóòlù ọlọ́run ṣe wà lókè àlẹ́ ara ṣe ó dá àlẹ́ ara ṣe tẹ́ ń sọ wọn bóòlù ṣe wà ń bẹ̀ sàkí gbogbo àwọn dandan táwọn oṣù fi máa ń wá kinu dandan béèrè kí béèrè tí ọ̀dá tó mọ̀ sọnù nípa ọlọ́run kí ó dá nígbà tí atẹ́gùn báyìí ń fẹ́ kí ló kọ atẹ́gùn rárá kí ló kọ ya Musa kí ló kí ló fi kọ ya Musa sí kí ló kọ kí ló kọ kí ló kọ àwọn àwọn atẹ́gùn tí ń fẹ́ kí ló kọ àwọn okọ̀ àwọn àṣàbùrì káàbì kí ló kọ wọn láwọn akẹ́ mọ́kéwù ní kí kí ló gbogbo léyìí kí ni dandan dandan ẹ fi ṣe. sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí náà Rabi'a bin Abi Abdurrahman annahu qala yẹn ni pé Rabi'a ní òun gbọ́lọ́tọ̀ dọ̀ àfa àwọn ó ní al-istiwa ma'lum ó ní kálọ́lọ́ ń wà ní òkè àlẹ́ aráàṣí ntí wa náà lè mà ní ó ṣe máa àmọ́ wal kayfu majhul káwọn bẹ̀rẹ̀ kí báwo ni a àmọ́ o wa min Allahi risala ọlọ́run ọba ránṣẹ́ sí wa ní wọ́n rán anábì sí wa tóbi tó ń wá nu wa ala rasulil bayan anábì ṣàlàyé fún wa wa alayna taslim nítorí pàtàkì fún wa ní pé káwọ́ sí gbà kájú ó lè pétọ́ níta anábì wa náà nù. sọ́bẹ̀ náà ni umu salama umil mu'minin radiyallahu anha ọ̀rọ̀ yẹn wọ́lá tọ̀dọ̀ tiẹ̀ náà inna qalat wọn sọ pé al-istiwa ma'lum wal kayfu majhul bí ká máa ní ọlọ́run bá wà lókè àlẹ́ ara ṣìkà gbà bẹ́ẹ̀ kórè rẹ̀ lẹ́mìí wa ntí àmà ni àmọ́ ká máa wájú pé bó ló ṣe rí bó ló ṣe ṣe áà ipa ọ̀ka yòówù àmà sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni agbọ́dọ̀ jí kó wà nínú ẹ̀mí wa wa subhanahu ni ti ń ó ní pé mùsùlùmí yóò mọ̀ pé ọlọ́run ọba yìí ọba tí ọlá rẹ̀ tóbi púpọ̀ jù ọba àṣeyí tó wù ní bákan náà ọba tó ṣe pé òun náà ni ìyẹn gbọdọ̀ máa bẹ̀rù ní sọlátara pé sí ẹnìkan ọlọ́run ọba yìí ọba tí ń bẹ ní òkè omi pé tẹ́wálé ẹ̀ ń bẹ lókè yàn kò sí tí yàn ṣe tí kò sí kíni tí kò ní rí tí kò ní rí so ìyẹn gbọdọ̀ máa mọ̀ pé ọlọ́run yìí òkè aláṣọ bákan náà ìyẹn tó lè fi máa bẹ ọlọ́run kí ọlọ́run àtúnṣe pé ọba àtúnṣe pé òkè àlàmárùsì náà ni ọwà sàwọn ẹ̀rí pọ̀ àmọ́ inshallah tabadé bi sífàtú lẹ́ẹ̀lú sífàtú alẹ́ẹ̀lú wọn kò wọn lọ kàn lẹ́yìn ìsìtìwá yìí tó a tún máa bá ọ̀rọ̀ lọ tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ gíga tó lọ́wọ́ bá ga ní òkè gbogbo ọmọ ẹ̀dá mẹ́niyàn sábẹ́lọ́ wa subhanahu wa ta'ala kó ń ṣàṣì àlékún àgbóyèsìn fún wa jù báyìí lọ subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ọ tí a bá ìbéèrè ní kí a sì gbé pa number one number two now number one. Uh, uh, uh, Thank you. 包括那个依赖，就是坏蛋是毒谁毒谁毒谁，然后就是一些我跟跟我们啊意思，这种把指标我们我们去不了，那个是一些麻烦，然后也是把它的做啊，然后现在你们开始嘛有那个什么就做了。aya alukur'ani wa tí ó ṣàlàyé nípa kábùlà bẹ́ẹ̀ bá ṣe máa pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìtàn Islam Baitul Maqdis náà ni anabi sallallahu alaihi wasallam ni máa ń kọjú sí gbà tí ó di àwọn àsìkò kan anabi máa ń fẹ́ kó ṣe pé kó máa yapa àwọn Yahudi àtàwọn Nasara ibi tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn anabi náà padà wá rí i pé ibi tó ń kọjú sí náà ni àwọn yahudi náà máa ń kọjú sí láti máa fi ṣe àìbádà wọn inú anabi máa wá ń bàjẹ́ sotori gbà yẹn tí wọ́n fẹ́ kó máa ya apá ogun kátà bá ń ṣe ọlọ́run wá ń sọ pé qad nara taqalluba wajhika fi s-samaa walanuwalliyannaka qiblatan tardaha pé àwọn ọlọ́run ọba aríọ pé wà nábì ó sá ń wò kíní gbogbo gbà pé á ah, ibi yìí ìfẹ́ kọjú sí máa ọlọ́run ní ọ̀lẹ́nu waliyannaka qiblatan tardaha àwọn ọlọ́run á padà dájú rẹ kọ kíbla tí ó fẹ́ wọ́n ní wa aynama takunu fawallu wujuhakum shatral masjid ó ní fawallu wajhaka shatral masjidil haram fa aynama takunu fawallu wujuhakum shatra ọlọ́run ní ọya máa kọjú rẹ sí kíbla ní ìsìnyẹn pé Kaaba kẹ́ ẹ máa da ojú kọ so ẹ̀rí ni eléyìí láti inú àyà alukur'an tó fẹsẹ̀ rinlẹ̀ wípé kíbla ni yẹn máa ń dájú kọ wala nuwalliyannaka qiblatan tardaha fa aynama takunu fawalli wajhaka shatrul masjidil haram masjidil haram kaba ni ń jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá ní ká kọ ojú sí tí a bá ń gbogbo ibi tá a bá wà láyé kì í ṣe ibi tó rùn bá wà láàmà da ojú kọ ibòmíì mẹ́tò ṣe pé wọ́n kẹ́yìn sórùn ni ẹwúrú kábà nìsín láàrin ibi tó rùn tún yọ anábì ní bayna al-mashriqi wal-maghribi qibla anábì láàrin ibi tó rùn tún yọ àti títí wọ̀ yìí àárín ẹ̀gbẹ́ báyìí wọ́n wí pé ní kì í ṣe na east kì í ṣe eh, south lẹ́tì. <laughs> wá kaaba ilé ti wá kíbla yín ní Madina ẹ̀gbẹ́ ni so òun ò tiẹ̀ sílẹ̀gbẹ́ ibi tí oòrùn ti ń yọ rárá ibomi wa ń bẹ tó ṣe pé ẹ kẹ́yìn sí ni ṣe pé kaaba nínú tí wọ́n sọ nípa òun gangan lọ jẹ́ bí àárín ayé náà fi máa ń pè bẹ̀ ní central kìnìkan central asia àbí kìnìkan middle west middle west middle east àbí sí middle east náà ni hàn so òun gangan ni ó wà láàrin gbogbo ayé so omi kí gbogbo ibi tí yẹn bá wà ṣáìdì ibi tó bá wà lèyàn ọmọ wa kiri láti kọjú sí so àwọn ìgbìyànjú tí àwọn tí wọ́n jẹ́ àwọn afáàjọ ohun tí wọ́n ṣe so ìgbìyànjú yẹn látara pé wọn ò ní pé irinṣẹ́ kan ni wọ́n ń lò àmọ́ nǹkan tí wọ́n ń lò ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ nature ni ọ̀rọ̀ Islam lápá pàtàkì jùlọ wọ́n ní í ṣe pẹ̀lú àwọn nature àwọn ìràwọ̀ kan bẹ tó ipa níbi sallallahu alaihi wasallam gan lójú rẹ̀ kí n tó bá dá ìràwọ̀ mọ̀ gbogbo tó bá wà láyé wọn ti máa ń dá àmọ́ wọn pèrè àwọn kan ní àwọn ìràwọ̀ nájúmọ̀ kótùbì nájúmọ̀ kótùbì nájúmọ̀ kótùbì yẹn kí nǹkan nájúmọ̀ tó dé ni wọ́n ti mọ àwọn kinní yẹn so ọ̀kẹ́ kan bí tí káàbà wà ní ma wà gbogbo bí sẹ́yìn bá lọ láyé sẹ́yìn tó bá dá àmọ́ tó bá jáde lóru báyìí wọ́n kàn ti wò kí báyìí wọ́n kàn ọ̀nà bẹ̀ẹ́ ni sòrú ẹ̀ ní àwọn bàbá tí wọ́n lọ yẹn náà ni wọ́n mà sọ̀bọ̀ tí wọ́n ò rí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá ń wọ ẹ̀rí pé o lè súnmọ́ díẹ̀ tó kọjá pé kàn láti bẹ́ǹdì díẹ̀ ni àfitọ́ àpò ilẹ̀ bá ti dàrú tó yẹ pé kínní sómi pé ìgbìyànjú táwọn ẹ̀rí ṣe ń gbà yẹn náà ni wọ́n ṣe o so àwọn yẹn wá di pé tó wá ṣègbìyànjú débi pé pẹ̀lú kibla finder àbí compass tó kí wọ́n ń lò nísìn láti fi dá ibi tí ó jẹ́ kibla mọ́ so ẹ lè rí ẹnìkan tí ó gbé compass àmì ẹnìkan tí ó jẹ àwọn àti tẹ kọ́ra ẹlòmíì kì í ṣe pé bóyá compass kan ló gbé wá <clears throat> àwọn tó bá ṣe bí geography àbáwọn àti tẹ kí wọn wọn ní kankan tó máa ń so mọ kalẹ̀ báyìí wọn kàn ti béèrè pé degree bo ni wọn ti mọ degree ibi tí káàbà wà tó bá ti débi kan wọn máa ń táwọn kẹgbẹ kalẹ̀ wọn ní degree wọn kọ báyìí ni tí èpè compass kan ni wọn lò kàn lè wá àwọn àti kọ́ la thirty three hundred and twenty degree ní ẹgbẹ́ òsì ẹni north kìíní kan bíi north east àbí yẹn kan so wọ́n find ẹ̀ fún yín three hundred degree three hundred thirty three hundred twenty degree wọ́n kọ́ wà fún yín pé sí láàrin bí àbí àbí tí wọ́n wà nínú ìsọfún yín tí wọ́n àti èsì mùsùlùmí tó wá jẹ́ pé àwọn architect tó mọṣẹ́ so ọ̀rọ̀ tó wà very clear ní ọ̀rọ̀ yìí so kí lóun bá kí ọ̀ṣà ló fún wa so wallahu a'lam. عليكم السلام بني الاسن يهودي تين الاسن نصارى ẹni pé àwọn anabi ọlọ́run ti ṣáwájú anabi ni mo fẹ́ wí tó mú islam wá ṣáájú anabi sallallahu alayhi wa sallam torí pé anabi sallallahu alayhi wa sallam jẹ́ kó yíwa pé gbogbo àwọn tó ti lọ́nà anabi ọlọ́run ọba anabi ni gbogbo adá gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà tuntun bá wọn so torí pé nǹkan kan náà ni gbogbo àlà ń pèchì nípa ìmọ̀ ọlọ́run ọba ó lè wá ṣe é ṣe ó jẹ́ pé níbi òfin ó lè wá yàtọ̀tọ̀ síra wọn ó lè yàtọ̀ ìlú àpèjúwe nìsín nínú àwọn òfin tó yàtọ̀ ní ayé àwọn nígbà àwọn Yahudi nínú ẹ̀sìn tiwọn tó ti pa anabi sallallahu alaihi wasallam dé tán bá tí ẹ̀gbin bá kán sí wọn lára wọn ní láti bó ibẹ̀ <clears throat> wọn mú àpáta àbí òkúta wọn fi ha ibẹ̀ tó bá ṣẹ̀jẹ̀ wọn ṣe wá wọn ṣe níbẹ̀ tó mọ́nù àwọn bàtà anabi sallallahu alaihi wasallam dé oníkó ní dìmá tí ẹ̀gbọ́n bá ta síyàn lára bóyá tọ̀ àbí nǹkan kan fi ọkàn ṣe náà ni pé omi lè ń fi ṣàánú ó ní pé òfin wọn ó yàtọ̀ sí òfin ànábi nípa ìṣe ẹ̀sìn ó ti yé báwọn so náà ni so ohun tí mo sọ ni pé nípa ọlọ́run ọba so àti àwọn ànábi tó ti ṣáwájú ànábi sallallahu alaihi wasallam so ọ̀rọ̀ wọn ó. ó ṣe ara wọn nípa pé ni ọlọ́wọ́n bá wà irú ni ìgbà tí anabi musa alayhi salam ti ó jíṣẹ́ fún fìràhùn fìràhùn ní ìní gbà ìgbà tó wáyé lọ́wọ́ ní ń bo bá rẹ̀ wà gan ó wá ṣàlàyé fún pé ọlọ́wọ́n bá mi wà lókè fìràhùn wá ní yahamana ó wá pé ẹnìkan náà tó máa ń gba contract ọ̀hámẹ́ni náà máa ń pè tó ń gba wọn ni ibùn ilé sọ̀rọ̀ kan ìfẹ́ kó bá mi ma pẹ̀tẹ́sì tí ó ga láàlẹ́ àtọ́lẹ̀ òyìnlá ilahi Musa wọ́n fẹ́ lọ́lẹ́ wo ọlọ́run ànábì Musa ní òkè ńlọ́lẹ́ wo wọ́n fẹ́ lọ́lẹ́ bá àjà gan so tó mọ̀ sí pé ibi tánábì Musa sọ fún ni pé òkè ni ọlọ́run bá wà ó ní wa ìnìlẹ̀ àdúnnúwó kẹ́ àwọn ìbà ó dà kí mo rò pé rọ́ nípa ń wà ọlọ́run bá wọn lọ náà ni yóò fi rí pé ní tí àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ń pèpè nípa ọlọ́run ọba bákan náà ni ó rí wallahu a'lam. náà ní ìbéèrè tó wọn bẹ̀rẹ̀ asalaamualeykum sọ. waaleykum sọ. ni ẹ máa ń fi ọ̀rọ̀ àwọn nàṣàrà fi ṣe àwọn ẹ̀rí kọ̀ọ̀kan máa fi wọn. ní ṣe wàá gbàgbọ́ pé nínú ọlọ́run ọba dá wa ní àwòrán ara rẹ̀ ṣé ọ̀rọ̀ yẹn náà kú ó wọlé ní sísúnà. bẹ́ẹ̀ni ẹwà ara tí mo sọ náà nìyẹn ń bẹnu hadith anabi sallallahu alayhi wa sallam wọn ni inna Allaha khalaqa adama ala suratihi ọlọ́run ọba dá anabi adama lórí fọ́tò ara rẹ̀ fọ́tò ara rẹ̀ ló wa àwọn mi wàá máa ń yí pé ọ̀dà adama lórí fọ́tò bí adama ṣe rí àdéhùn tó wá wà tó nínú Allah khalaqa ádámà ala surati rahman kìí pé ọlọ́run bá dá bóun ṣe rí tí wọ́n rẹ̀ ni pé ìṣẹ̀pá ń ròyìn ọlọ́run bá ní sí pé ọlọ́wọ́ àwọn náà ṣe kíni àwọn náà lọ́wọ́ ó lójú òun náà ṣe kíni òun náà lójú ó lẹ́sẹ̀ àwọn náà lẹ́sẹ̀ so ń gbọ́rọ̀ àwọn náà ń gbọ́ ó ń sọ àwọn náà ń sọ ó ti yé báwọn so náà ni a sọ pé àwọn tí o bá ti yí padà nínú àkíríà àwọn tí wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì wọn tí wọ́n yí padà ní máa ń ṣe dédé títí mùsùlùmí ni tí wọ́n lọ ọ̀rọ̀ àìlọ́ àdéhùn tó lálàáfíà ni. ok ṣé ti gbọ́n tó yí yíyan ẹnu tó máa ń yí ẹnu báyìí. Eh, gbé tó bá ní gẹ́rù magdubi alayhi wala dhalin tó yàn sí tó máa ń yí ẹnu náà ni àfa yìí ń bèrè o èyí yí ẹnu bídí àná kí ọmọ yí sọ́tún sósì o kò dáa ó ti yé yóò kẹsẹ̀ gẹ́rù magdubi alayhim wala dhalin àmín kò nídìí kan yí sọ́tún yí sí òsì ṣé ti yé náà ẹ yọ ọ́ ṣe àdìs tó fẹsẹ̀ rinlẹ̀ ní àdìs tó sọ wípé a máa rí ọlọ́run dáadáa a máa rí ọlọ́run gàgà báyìí. aya al-Qur'an gafi nílẹ̀ ó ní lilladhina ahsanu al-husna wa ziyada ó ní ọlọ́run ọba ó ti kú bá jọ́gun ní ọlọ́run ọba yóò ṣe ẹ̀san fún àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ rí ó san wọ́n lẹ́san rí wọn ní kí wọ́n wà aljanna tí wọ́n wà aljanna tán ọlọ́run wa ní nǹkan kan kú tóun tó fẹ́ ṣe fún yín tó yẹ pé òun náà ní àlékún so ibnu abbas radiyallahu anhu wa ní tí anabi sọ fáwọn nítumọ̀ rẹ̀ ni pé òun náà ní ru'yatullah rírí ọlọ́run ọba ẹ̀rí kọ́ lọ́wọ́ bá tó ń sọ náà pé wujuhun yawma'idhin yẹni nàdírọ̀tún ila rabbiha nàdírọ̀ ẹni báwọn ojú kan mi ojú yóò tutù torí pé yọmọ wọ ọlọ́run ọba rẹ̀ báyìí lẹ́yìn àdéhùn anábì ń bẹ tánàbí sọ pé innakum tarawna rabbakum ẹ rí ọlọ́run ọba yín kama tarawna kalbadir gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń rí oṣù pàjọ́ kẹrìnlá la tudamun kódà kò ní sí ìnira fẹ́ni kankan láti máa wò anabi wa ni abẹ́nìkan wo ìràwọ̀ rí lókè ẹ wo oṣù pàjọ́ kẹrìnlá lókè kẹwàá ní ara ní mi pẹ́ nìkan ó jẹ́ rí ó jẹ́ rí sọ kò sí so náà ni rírí ọlọ́wọ́n ọba tó gbọ̀rọ̀ lẹ̀ nínú àkídà lùsùnù ní ṣáàlù àpàdà débẹ̀ náà nínú nínú àkídà nínú àkídà wà sí àtàǹkà yìí torí nínú ìdákúdà táwọn oníbèrè adálẹ̀ lẹ́yìn gbàtí anabi sallallahu alaihi wasallam tọ́lọ́ táwọn sálàfù lọ tán wọn náà ni pé àlè rí ọlọ́wọ́n sí bẹ́ẹ̀ wallahu a'lam subhanaka allahumma wọ́n ní wọ́n ní mss táwọn yẹn máa ń ṣe ní sukùl yẹn pé àwọn yẹn máa ń sọ pé ẹgbẹ́ ni ṣẹ́rí èyí tí ó clear sí mi wallahu a'lam nípa ọ̀rọ̀ àwọn mss òun ni pé wọ́n yàtọ̀tọ̀ síra wọn mss ò rí bákan náà irú àwọn mss kan bẹ nítorí pé ẹlẹgbẹ́ ni wọ́n ẹgbẹ́ ni wọ́n bí irú àwọn mss Èkó Ìbàdàn tó ti yé báwọn so mss ẹgbẹ́ ni ìyàtọ̀ sí wà nínú tmc àbọ̀ wà nínú tàdọ́múnù náà ni so àmì mi ni bí irú ìfẹ́ mss bẹ̀ mo ṣe rí ma wọn kì í ṣe ẹlẹ́gbẹ́ unilọrin mss bẹ̀ wọn kì í ṣe ẹlẹ́gbẹ́ kwara poli mss bẹ̀ wọn kì í ṣe ẹlẹ́gbẹ́ ní bẹ́ẹ̀ ni fúta náà fúta mss bẹ̀ wọn kì í ṣe ẹlẹ́gbẹ́ so àwọn tí mo ń dìtàmì ni pé àwọn tí bá ń jẹ́ àwọn àfa àwọn àbámi rù wọn. náà ni ó ti yé báwọn sómi pé wọn lè ráwọn míì tí wọn ń jẹ ẹlẹgbẹ́ wọn lè ráwọn míì tí wọn kì í ṣe ẹlẹgbẹ torí ti ń jẹgbẹ́ ó ní òṣùwọ̀n kejì pé ǹjẹ́ ó kọ́ ní jẹgbẹ́ ti ń jẹ ni pé ẹ máa ṣe nǹkan báyìí tí ó máa tako súnà ó sì máa sọ fún yín ẹ sì máa nínú ṣe sí máa ṣe nù ti ń Ah, ẹ mọ́ travel pẹ̀lú ẹni tí tí o bá ti kóbìnrin mọ́ da travel pẹ̀lú máa tí o bá ti ní máa rọ̀mù ni ah ẹgbẹ́ la gbọ́dọ̀ kó àwọn obìnrin lọ sí ẹ̀yìn camp ní àárín ọ̀sẹ̀ kan a gbọ́dọ̀ kó wọn lọ ni anábìlẹ̀ gbọ́dọ̀ lọ èmi ti ráwọn ọmọ ìlọrin tó pé wọ́n fẹ́ lọ ní ọdún kan wọ́n sọ pé ẹni tí o bá ti ní mahram kò ní tẹ̀lé àwọn lọ ní obìnrin sùkúrú wọ́n tó o bá ti ní àbúrò abẹ́gbọ́n tí ó mú un lọ ò lè lọ wọ́n sì practice rẹ̀ wọ́n rí ṣe so sí ẹgbẹ́ ńlá kúrò àwọn eléyìí wà so wọ́n lọ. ta pé ìpéjọ tiwọn náà tẹ̀yìn tó ní pé torí mi ti wá lérí yẹn àwọn kan sọ pé àwọn ní táwọn máa ń ṣe àmójútó lórí ju lójú àwọn lórí àwọn ọmọ sukùl yẹn pé tẹ̀lé àwọn kẹ́kẹ́ mi tó ṣe pé ipa àwọn ọmọ sukùl lè má fẹ́ ka àwọn làwọn ó dìde sí i tùyẹn náà irú ìbílẹ̀ ní kalẹ̀ pé táwọn ń ṣe nù tí ìbá ṣe pé ó wá ní nǹkan kan tó ń ta kò fi ọlọ́run ọba nínú sọlọ́ ọ̀hánlẹ̀ ní ìrísí ẹgbẹ́ tó máa ń pè ọ́ ní àwọn area unit àbí kinní kan àwọn tó bá di pé ẹnìkan fẹ́ yàwó àbí kẹrù lè bá mi rù tètè ìgbà tó ti wà láàrin àwọn àà ìgbà mi rù náà wà ẹ̀ńdọ́sẹ̀ kọ́lá báwọn bàbá rẹ̀ bá ní tòun ní ti gbọ́ àmì rù kọ́ ẹ̀ńdọ́sẹ̀ náà tó bá ti kọ́ra mi rù free wọ́n sì wá lọ sọ́dọ̀ àbá بليه وتعقو إلى النبي صلى الله عليه وسلم جي الله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت